فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين atọ́lọ́ ìṣe àti ìgbẹ̀fọ́ àníbọ̀ Muhammad ọlọ́ọ̀bà tí ọ̀fẹ́ tí ọ̀gá àti àwọn ará rẹ̀ ẹ̀rọ ìjọ rẹ̀ àgbogbo ẹni olùkọ́ ọ̀dọ̀ ọmọ Islam tó ti jẹ́ ọ̀gbọ́n ilé ọlọ́ọ̀dẹ àgbẹ̀wò ọ̀dọ̀ wọn. ní ìtàǹbà lọ lórí agbọ́n ọ̀rọ̀ tí lórí ọ̀rọ̀ ìyá àtàlà àti ìyá àtàlà sẹ́yìn bí èrè ọlọ́ọ̀bà àlè láàmà lẹ́nu kẹláàmà wà ìrànlọ́wọ́ rẹ̀. abẹnugbà fún ẹlẹ́gbẹ̀ẹ́ láti pé gbogbo ìmọ̀ fáti àtúrọ̀lù fáti à ọ̀ntẹ̀wé lọ́ba ìdí àtọ̀ náà ibi ọlọ́ọ̀bà ìdí ọlájì láàmà lẹ́yìn yẹn labọ́ sí agbẹ́rin ẹlẹ́gbẹ̀ẹ́ta tọ́ńtọ́fà ibi àwọn mọ̀láìkà ìbáàdà tiwọn ìjọba ìtumọ̀ láíláí lójú òdodo ṣùgbọ́n àwa nàìjíríà àti ẹ̀rọ nílé ayé ìjọba ìjọba ó ti lẹ́nu gbàtà bá tó kú ni àtúnlẹ̀ lẹ́gbẹ́ àtúnlẹ̀ ẹgbẹ́ yóò wá sí ìbáàdà sílẹ̀ tó lọ sí dípò láti ni wọn fi ṣe ìbáàdà fún ẹ̀ fún ọ̀rọ̀ ẹgbẹ́ ìdíjà òkúrò èèyàn ni èèyàn tó kú ni ìṣòro tí ẹ̀ bá dé nínú ẹ̀sìn tó bá ti ga tó bẹ́ẹ̀ lọ jẹ́ kí ìgbìyànjú ẹ̀ lórí àlámọ̀ yẹn ti tó pọ̀ jù. agbára ẹlẹ́ẹ̀kẹrìnlá ká mẹ́rin bá lánàá onáàdì tí gbọ́dọ̀ ìyá àtàná àti ìrẹ́ ọlọ́run bá lánàá ọ̀sìn ó túmọ̀ sí aláàmọ̀ ọ̀sìn ó túmọ̀ ìgbé àbúrò ìgbàmì ìrẹ́lẹ̀ ọ̀rọ̀ àbọ̀jọ́ ìjìnlẹ̀ sí ṣíríkù lẹ́yìn àwọn mẹ́rin bá ṣíríkù yìí ibi òbí jẹ́ sírí ẹbọ síse òun náà ní pépé yàn máa ro nǹkan bí ìmọ̀ náà ilé tó yọ ọjọ́ mọ́ áfíìn ẹtí òbí ẹ̀sìn kankan lẹ́yìn ọlọ́run ẹlẹ́bọ̀rọ̀ náà orúkọ tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ pẹ̀lú tí òkè yẹn ni. àlùbẹ́ àkọ́kọ́ lè tó tó dé sí náà ní tó ti nǹkan mí pọ̀ mọ́ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ náà ṣì tù ní ẹlẹ́bọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni ẹ ṣe pé ó ti ń ṣe Islam bẹ́lẹ̀ ó rí bẹ́lá fún bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ náà mú ṣírìkì náà ní ẹlẹ́kọ̀ọ́ ni pẹ̀lú bó ti fi ojú ọ̀nà òdodo lẹ̀ ó ti bọ́ ti ojú ọ̀nà tí èsì ti òdodo rẹ̀. àwọn onímọ̀ọ́fẹ́ pé ìṣẹ́jẹ́ tí ó yẹ wọ́n ti káàdùn méjì máa ń lọ àyíká rẹ̀ òun náà ń tẹ́lẹ̀ yóò tún máa fi lẹ́yìn ọlọ́run yálà wọ́n fi ìfẹ́ inú ara rẹ̀ tí ò sí kankan ní di ìfẹ́ inú ara rẹ̀ lọ tó ń tẹ̀lé àtẹ rẹ̀ tó jẹ́ pé òsìn ọlọ́run àlejò ọlá mú ṣíríkù ló náà ṣùgbọ́n náà ni ẹni tí pé ó ti lọ́run ó ti kàn lẹ́yìn ọlọ́run àwọn ayọ̀gbọ́n nínú àwọn ayọ̀gbọ́n nínú ṣíríkù ọ̀gbẹ̀bọ títí wọ́n tó lágbára dídẹ́ni àkọ́kọ́ lọ tẹ́ni àkọ́kọ́ yẹ ìtọ́kọ̀ fún tiẹ̀ níbi kọ́kọ́ àkọ́kọ́ wọn ti lọ́nà. ìgbàwọ̀ eléyìí torí àgbọn ẹ̀mí àti abú ìwúlò wà fún wọn fún yọ́n náà ti nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run. ọba ajẹ́ pé wọ́n ṣàfihàn islam ó yẹ kó ti nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ni wọ́n gbèsè náà gbé. nìbá kàlẹ́ ìdìbọn àdìọ́kùn rẹ̀ ìdìbọn àdúrà ó àwọn náà bá ti gbọ́ láti pé iná lóná tó ti jìnnà pé ní dáríkẹ́ àtúwájú mi náà àwọn mùnàbìkì ibi tó wà ní ọ̀gbun ìkàlẹ̀kàlẹ̀ inú náà òun náà ni wọ́n wà níjọba ìyá náà. ẹ̀yìn òkú tó bá ti wo nǹkan mí kàn ní gbogbo abala títà òkè ìlú pété bẹ́ẹ̀ bá ti sàlàyé ẹ̀ lánàá irú ẹni bẹ́ẹ̀ ẹlẹ́bọ náà ni yálà ń bí ìgbéyà ọlọ́run tẹ́tọ́ ìjọ ọlọ́ọ̀bá àjẹjọ láti ní ṣe lọ́wọ́ á nígbà gbogbo ẹ̀rọ ètò ń ṣe bí ìjà ìlú bí dídá ẹ̀dá bí dídá yà láàmú yẹ ẹ̀dá ẹni bẹ́ẹ̀ òun náà ti ní kiri àbí nínú iṣẹ́ tí èèyàn fi ń sin ọlọ́run tí máa ń ṣe é fún ọlọ́run káàkiri ìlú níyà bí ìrùn bíbí àwọn gbà ó tún wá fi ń tẹ̀ ẹ̀ wá tún fi ń sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìlú ẹni bẹ́ẹ̀ náà mú síríkù ní ọ̀sẹ̀ bọ́ni bẹ́ẹ̀ náà ni ẹni tí gbé ohun ìdílé bá àwọn ọkọ̀ ọlọ́run ibi ń sọ̀rọ̀ wà àbókù ń sọ̀rọ̀ míì tí ọ̀rọ̀ ojú mu àdúgbò ní bàbá tí ó kó sínú ìlú ẹni bẹ́ẹ̀ náà mú síríkù náà ní oòrùn nǹkan ní ọ̀rọ̀ ọlọ́ọ̀bà ìjọlá orí ẹ̀rọ jẹ́ pé síríkù yìí ọjọ́ òkú ìgbésọ̀rọ̀ fíì sọ̀rọ̀ fíì oní ìbáàdà fún ọlọ́run bá àdìgbẹ́ lá gbàtọ́ lọ́wọ́ tó fi ọmọ alákùnrin yìí náà wà ní kíkà ìlà àdìyà àkókò èmi ọ̀sà dédé dá àwọn àjẹmọ́ àtàwọn èèyàn kékeré kan ìlà àdìyà àkókò ìdè fún àwọn èmi ọlọ́run àwọn mìíràn sọ pé ìtumọ̀ ẹ̀rọ ń dá yìí wọ́n ti dùn kí wọ́n wá mú èmi ọlọ́run bá ní ọ̀kan ṣoṣo ọlọ́run bá sọ fún ayé pé نصرة البقرة آية في فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون أي كافر وأرجوكم وأنتم تعلمون كينا سما إجوانا وأعطوني ونيورون إن تقبل من شركه هنا شركه الألوهية pẹ̀lú pé nínú tá a fẹ́ fi sí lọ́wọ́ káwọn èèyàn máa rògbò ní ìgbọ̀ngbọ̀n bẹ́ẹ̀. bí kọ́ máa péré ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọlọ́run bàbá àwọn ẹmọ́ fún lọ́rọ̀ ẹ̀yìn ìyá àwọn ojú ti ń gbẹ̀gbẹ̀ lọ́rọ̀ kékeré yìí kódà kọ́ máa wọ ọ́ láti wá. ọyọ àwọn ọdún ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ náà nínú tá a máa fi fún ọlọ́run bíi dídú ẹran lílé ìbẹ̀wò tọkàntọkàn gbogbo àwọn nǹkan wọn yẹ ẹyí tó bá ti dé fún ẹ̀dá mi òun náà ti di ní òun náà ti di mùsùlùmí òkùdí ẹlẹ́bọ̀ tí a kà ní àkùdù tí mú yẹ ìrọ́ ní ńpa ètò náà bá àdìgbẹ́ àdìgbẹ́ ní sìn orí ẹ̀ lọ́sẹ̀ pé àgbọ̀dọ̀ fún àpá àdé ọ̀rọ̀ tó fi yí pé káwájú ọ̀sẹ̀ wọ́yẹ kó tó náà bá àdìgbẹ́ láwọn aláṣẹ káwọn lè gbé náà nítorí àpá wa ọ̀gá gbogbo àpáta níbi wọn sọ̀rọ̀ lọ́wọ́ àyè sọ̀rọ̀ ẹ̀ níjọ́ pẹ̀lú sọ́nà ọ̀rọ̀ àti pé dáná tẹ̀lé ìdí ọ̀tọ̀ òde la ẹ̀ẹ́dí àná kálọ́ká káyà nígbà sọ́nà kúrẹ́ ní ìdáàbò fún wa àníbi wọn sọ̀rọ̀ lọ́wọ́ àyè sọ̀rọ̀ àti pé ká ìnáwó láàyè sọ̀rọ̀ àbúrí ọ̀sẹ̀ nìkan kan tí máa wá ìdáàbò wá dọ̀ mí òtí ọlọ́sọ̀rọ̀ náà àyọ̀sọ́lá ti máa ń ọwọ́ mọ́tẹ̀ kúrò níbi gbogbo tó bá jẹ́ ìtọ́lá yẹn. nínú gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ti bẹ láyé ìlú nǹkan ní ọmọ ọlọ́run oná ẹ̀mí ọ̀gá gbogbo ẹ̀. torí pé nígbà tí pé ó fi ọlọ́run wé ẹ̀dá nínú àwọn nǹkan ẹ̀ta tó jẹ́ ti ọlọ́run. nínú àwọn ẹ̀ta ọlọ́run oná ẹ̀mí pé àyíká máa ń ní gbogbo ojú pẹ̀lú ta ta lè fi wo wípé ọlọ́run pẹ̀lú ọba ló pé ẹ bá ti wá ṣe é pé oorun nǹkan bí ìṣọ̀mọ́ ọlọ́run yẹn bẹ́ẹ̀ nìkan ló pé ńlọ́gà jù òní ti ẹ̀dẹ́sẹ̀ rárá ní ètè ìdí ọ̀dà rárá àti ẹni bẹ́ẹ̀ mo ṣe é kúrò lọ. ọ̀pẹ̀ wọn ló ń sọ̀rọ̀ ìbáàdà tó lòun ṣe ìbáàdà àwọn ọ̀rẹ́. bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ka bẹ̀mílíkì ọ̀dọ́rọ̀ àwọn ọ̀nàmì wọlé àwọn ọ̀wọ̀n mọ́ni ọlọ́ọ̀pá nìkan tó ní ọba tó yẹ pé àkókò ní nìkan tó tó ní kó fi ara nìyàn àdúgbò sàǹfààní kó tó yẹ láǹfààní àdúgbò fún yẹn nìkan àdúgbò kọ̀ọ̀kan fún yẹn tó nìkan yẹn lọ. ẹ bá tó wá ní pé àwọn yẹn kan àwọn náà tó ń ṣe yàtọ̀ sí ọlọ́run tó ẹni bẹ́ẹ̀ ìbáàdà àwọn ṣe ìyá kan náà kò ní sọ̀rọ̀ ọ̀rọ̀ lásán ni olóyè ìyá kan náà kù ó ti rò nǹkan ní ìfọ̀mọ́ náà bá àdìgbò ọlá níbi ìròyìn níyà. ẹ̀yọ́ tó bá ti rò nǹkan ní ìfọ̀mọ́ ọlọ́run ó ti fi ọlọ́run ó ti fi ìfẹ́yẹ wí ọlọ́run bá àdìgbò ọlá. ó ti fi ọlọ́run bá àdìgbò ọlá sọ̀rọ̀ ọ̀tá yọ ẹ̀dá ó ti fi wí ẹ tó yẹ kó gan ní bùkátà sí ẹ̀dá ó ní bùkátà sí ọlọ́run wa ọ̀gá àbòsí gbáà ni kí ọmọ nìkan mìíràn ní ọlọ́run ọlọ́run fi sọ̀rọ̀ lórí àwọn ànábì lòkùnmánù tọ́lọ́ fáwọn sóràtò lòkùnmánù àwọn kọ́lá ànábì ọlọ́run àwọn kan lè ta ànábì ọlọ́run pẹ̀lú ẹni. èyí ò wò sí mẹ́ lórí àwọn lòkùnmánù sóràtò lòkùnmánù ayà kẹtàlá ọlọ́run bá ń sọ fún ayé pé lòkùnmánù sọ pé yá kùn sí yàrá iná ṣíríkà láàbùn ìmúnà àwọn èèyàn ọmọ mi láàbùn ìdíkìtì láà ọ̀rọ̀ lọ́wọ́ kẹta ní ìkọ̀mọ́ lọ́wọ́ra iná ìṣìlíkà lọ́wọ́ ní àwí dájájú irú nǹkan ní ìkọ̀mọ́ lọ́wọ́ àbùsùtọ̀ gbáyé àbùsí láyé ọlọ́run nǹkan yẹn kò lẹ́tọ̀ọ́ sí tí wọ́n ń ṣe é fún un ìdí jẹ́ àbùsí kágbé nǹkan táyé bí ọ̀lẹ́ bọ̀ sí àbòsí nìyẹn ẹ̀yìn ó sọ wá ti fi nǹkan mí rẹ̀ yẹ ọlọ́run ó ti fi ìbá dà yẹn sí ààyè tí ọ̀lẹ́ bọ̀ sí àbò ní àdìọ́ kankan sí nǹkan kankan lẹ́yìn ọlọ́run tó yẹ kí ọlọ́run lọ́yẹ tí yóò ní àdìọ́ kan yẹn sí alábòsíwò náà ó ti gbé nǹkan yẹn ó ti gbé lọ sí ààyè tí ọ̀lẹ́ bọ̀ àbòsí nìyẹn ọlọ́run bá àlejò ọlá ó ti sọ fún wa pé gbogbo ẹ̀ ẹ̀yọ́ òkúta bá ti tó bá ti yàtọ̀ sẹ́gbọ́ tá a kú lórí ẹ̀ òun lè tàmójúkúrò fún wa lórí ẹ̀ ṣùgbọ́n o tó bá jẹ́ pé ẹ̀kọ́ ni òun ní tàmójúkúrò fún wa lọ́lọ́sọ sọ́ọ̀tù ní táyà tó ti ìgbé iná láhà láyà ìṣòro ayé ìṣẹ́ra kàbí ní ẹ̀yà tó ti rò máa ń lò lẹ́gà àdìgàdì máa ń yàtà ọmọ ìlú ìṣẹ́kẹ́kẹ́ bí láàyè bàbá ọlọ́run bá ní iná ńlá àlàyé kúrò àìyíṣẹ́ àtàkùn sí ọlọ́run ní ìsàmójúkò kéèyàn ẹ̀bọ owó alọ́ tàbí ọlọ́run. bẹ́ẹ̀ la fi ń tẹnu wáyé pé ọ̀rọ̀ tó kú kò sí ẹbọ nínú ẹ̀wù ẹgbà tó kù kú àkùnrin ẹ̀wù ìlérí ayé. yóò tún á jẹ́rìí àjèjì ara ṣùgbọ́n gbogbo wàhálà tí ìbá rí ọmọ ṣe ẹbọ wa ń bẹ lọ́wọ́ rẹ̀ nígbà tí ikú òbí dé bá a ìwé ń bẹ̀ sọ́ọ̀tù olùwọ́n náà gbére gbogbo ń tọ́wá ti kẹ́ mẹ́ẹ̀kọ́ kéèyàn orí náà ti tẹ̀lé tẹ̀lé kọ́mọ ọ̀rùn yíyàn ní ìgbẹ̀gbẹ̀ ọ̀rùn yíyàn lọ. iná lórí wa lóṣù ní oṣù mórí gbúwọ́ kò bẹ́ẹ̀. ṣùgbọ́n tó ayé kó oṣù tó ń pa aláró òyìnbó jẹ́ ìṣẹ́lẹ̀ iná òtún ní jẹ́ ní pọ̀ báyà máa kọ́ ọ́nù ọ̀ọ́sọ́nù tó kú kó fi kú nǹkan lánàá òkú náà ẹlòmíì tó lè jogún ẹ lọ́dọ̀ rẹ̀ wàá wo wàá wo wàá wo wàá wo ohun tó ṣe kò ń gẹ́ ọlọ́nkọ́ sàánú wa ọ̀ tó jẹ́ ajẹ́lẹ̀ bọ̀ ìdìbò ṣe ti alọ́run láti tóbi ẹ̀rọ láti rẹ̀ gbogbo pátápá ọ̀pọ̀ ìjà lórí láìlà ìlàlá Muhammad rasulullah ọlọ́ni iná ńlá àlàyé pẹ̀lú ayé ìṣẹ̀lẹ̀kà bíi ọlọ́ọ̀bá àlejò ọlá ní ìsàmójúkú òkú yàn tó bá tó bá fi lè ṣe ẹbọ pẹ̀lú ẹ̀ wàyẹ́ tó gbónú máa ń dùn náà dáa nìkan lè ntọ́ba ti yàtọ̀ sí yẹn ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀ta mọ́tòkó òkun ẹ̀ ntọ́ba wò wà má yọ ṣeré kébé ńlá ìfọ̀kọ̀dé sára ọ́fíìsì mọ́ ní àwòrán máa ẹ̀yìn ó tọ́ba wò nǹkan mi tọ̀mọ́ lọ ju ẹni bẹ́ẹ̀ ó ti dá àdápa wọ́n tọ́ga ìrìnkè àbòsí ńlá lóṣù yẹn. ẹ̀bọ tó bá ti wà ń dúdẹ́ tó bá ti wà lọ́nà èèyàn gbogbo sẹ́kìyàn ti ìní ọba àjẹsọ́jẹ́ tẹ̀lé tí ò ọlọ́ọ̀bà ìjọlá sọ́kàn ní kíláàsì súnmọ́ àyà sixty five yìí wọ́n làkọ́jú kó fìyà ilẹ̀ ìtawà ilẹ̀ lẹ́bí ìnàmì nkọ́bìlìkà làyín aṣọ́lá láyà sábàtọ̀ nàámàlú wọ́lá takú nàmì nálà sọ́ọ́sìrì ọlọ́ọ̀ni àti fẹ́ránṣẹ́ sí ilẹ̀ ànábì sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà sì ni àti fẹ́ránṣẹ́ sí àwọn tó ṣáájú ẹnu àwọn ànábì ọlọ́ọ̀ àtàkùn òjíṣẹ́ pàtàkì láyín lọ́yà gbọ́dọ̀ ọ̀nà àmàlù gbogbo tẹ̀rẹ̀ yọ̀ọ̀kan bàjẹ́ ni wọ́tàkùnrin nàmínà lọ́kọ̀ ọ̀sìnrì ni ó tó wá wà ní ẹni tó ṣiṣẹ́ tí ò lè bẹ̀ ní ní jẹ́ kó sọ̀rọ̀ àkọ́lọ̀ fún akó bẹ̀ ẹni òkú òkú náà ní pé bí yóò ṣe wàhálà ti fi kan ọwọ́ ayé ọmọ rí pé prọ́fìtì àti gbé owó àtẹ̀rẹ̀ gbogbo ẹ̀ka kò rà ní. bí ẹ bá tẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run ọlọ́ọ̀bá àlejò ọlá ó tún ṣe àjẹ́nà lé wọ̀ fún un olùsọ ikú tó bá kú lórí ẹbọ yẹn inú náà ni ọ̀rọ̀ tí ọlọ gbé ní bẹ Ọlọ́run tó sọ wá bẹ Ọlọ́run tó fọ àwọn tó máa ń dà áyà seventy two ìgbé innahu man yushriku billah innahu man yushriku billahi faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar Ọlọ́run bá bí ẹ̀yìn tó bá wo nǹkan mi kọ̀ ro nǹkan mi kọ̀ mọ́ lọ bàbá bí arọ́mọ lọ àrò àlẹ́ ìgbèlè jáná ọlọ́run ti fi àjẹ́nà lé wọ fún òun níwà àjẹ́nà mọ́ wọ́n máa wà ọ̀nà ibi tí ó lè fi náà níná wà máa lọ gbà ọ́ nínú iná mi àtọ́ ọlọ́run kò sí alárànṣẹ́ kankan fáwọn alákòóso èèyàn tá lọ gá alákòóso ó náà ní mú ṣèlè ẹsìn ní fi ẹbọ ẹni ro nǹkan bí nǹkan kan lọ kò ní í ṣe olóko ìnáwó kankan fúlàní kìyàmù. àwa mẹ́nu bá àwọn nǹkan tó ṣe pé ọjẹ́ fíútsọ́ọ̀sì ẹ̀bọ àwọn ìtàkùnmọ̀ pé ẹ̀bọ lílé yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó náà ní ti bá dákùn àtúnáàmì wọlé ọ̀gáàn kéèyàn ọmọ ní òòsà àbí èrè ọjẹ́ igi kan tó dúró kájú kan tí wọ́n á lọ pẹ̀lú pé wọ́n ti ní àjọ kan abúlé gbá ike ìwà mẹ́fì pé àgbọ̀dọ̀ dé o dábàá fi lè gbé báyìí nǹkan kan sàwọn ni wọ́n ń náà wọ́n sọ di kọ́lá gba ìdílé pàtó náà náà jẹ ó lè jókòó wọ́n gbé kalẹ̀ ń ta nǹkan sí lórí máa ń bọ̀rọ̀bọ̀rọ̀ bẹ́ẹ̀ bá lọ àríjọ ọ̀rọ̀ yẹn lẹ̀ ẹ̀rọ ìdí ìdílẹ̀ kọlọ́mù sànú wa ọba àtúbẹ̀tì àti gbogbo orílẹ̀-èdè wa. tọ́yẹ́ tí wọ́n máa sọ fún mi àmì wọ́n máa gbé òkú adìẹ wọ́n máa gbé sí wọ́n ti sọ́jú òkú kọ́ máa sá lọ wọ́n ti bá torí ni ọ̀mọ̀ fi ń kó lóṣẹ̀ gángan àbí wọ́n máa kówó ẹyọ ọmọ kó síndì àbí kí wọ́n gbẹ́ ìbéèrè kí wọ́n máa sì lẹ́yìn ọlọ́run wọ́n gbẹ́ yọ́dàbí bèbí àwọn míì àwọn míì fásitì lólẹ̀ yọ́dàbí èèyàn nínú òòrùn wọ́n bá wọn àwọn ọmọ kalẹ̀ ìmí ìbẹ́ ti di bí sí ilé wa ló fi lójú wíńdò ni bí òun mẹ́ta farada. a ti pè nǹkan fúnfún lára wọn, wọn a máa ń fẹ́ wọn fẹ́ fẹ́ fẹ́. Ẹ bá ń forí fún nǹkan báyìí àbí ń India bọ́ba ó lè jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ bọ́ba ti dẹ́wù rẹ̀ lẹ̀ báyìí bí gbọ́yẹ́ kó yóò ta nǹkan tí ó gbé dọ́kítì ní ọkọ̀ lé lórí àbí tí ó mú nkú orí èsì gidi yóò fi ra igbáyọ̀ fún igbáyọ̀ òsì yóò fi ṣe lẹ́yìn yóò kó tó jókòó kó tó bẹ̀rẹ̀ lẹ́ èmi kó tó ti operation ló bà náà yí yí gan èmi ìsìn ní òsà náà jẹ́ ọkọ̀ tí ọkọ̀ dúbà fún náà kó tó ti operation tiẹ̀ inú àwọn méjì àti ẹ ìtumọ̀ngbà ní èwo ilé ìhìn àti ọ̀pọ̀ ọba mi tó lọ sí ọpọ́lọ́sì alẹ́ yìí ti máa ta àti èdè lójú ọmọ ẹ̀wù tí tóbi ọlọ́run ọlọ́run tó sànù wa ọtọ́ àkókò bèrè sí ìrànlọ́. ọlọ́run sọ fún wa nípa anábì Ibrahim alẹ́ ẹnu 91 títí dé 96 ọlọ́run bá sọ fún wa pé ìlà àdìhàtì aláàtà olùwòwò ànábì Ibrahim ọba àwọn olóòtú àdìgbò rẹ ọba wọn fà ọba wọn fà nǹkan tó pọ̀ ńgbọ́n ẹ̀ tó bàbá rẹ̀ ní ọ̀bẹ nínú ọlọ́run tuntun láti bí ọ̀rọ̀ fàrọ̀ ọ̀gá ìlà àlẹ́ àtìgbì ń fa kọ́ọ́lá aláàtà olùwòwò Ibrahim ọba wọn fà àwọn ọ̀fà wọn kí ẹ̀ tìlẹ́yìn ọlọ́run ọlẹ́yìn òòsà ọ̀yà oúnjẹ rẹ̀ wá jẹun orúkọ rẹ̀ máa ń dà fún láàtẹ̀ ìdíkù ìwọ láti yí jẹ́ pé ìlọ́lọ́rọ̀ fẹ́ẹ̀dì lè sọ̀rọ̀ oúnjẹ tó sọ̀rọ̀ fẹ́ẹ̀dì fẹ́ẹ̀ta yí fàrọ́gà àdé ìgbọ́rọ̀bà bíi ẹ̀mí ẹ̀rọ ọba ó tún kọ́wọ́ ọ̀sán ẹ̀mí tó ń gbà wọn ẹ̀yà ní ẹjọ́ ìwọ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ní. ọ̀nà <laughs> ìfà àkọ́bà dúró ilẹ̀ ìjẹsí ìgboro. nígbà tí a gbọ́ pé kí Ibrahim ìdánwò ló tàbí nígbà wọ́n ti kéde fúra wọn sáré lọ ló tàbí kí Ibrahim ìdánwò irú kí aláàtẹ̀lẹ̀ yìí. kọ́lá àtàbùdú na máa tẹ́lẹ̀ ìdúró wà láàrùn alákàtún wà máa tààmà lòó. ó ní ẹ̀yìn ìgbẹ̀yìn kí ló dé tó ń tẹ́ ẹgbẹ́ lórí fúnra ara yín láti náà nìyẹn ìyá máa tó kù yìí ìyá máa ké fún àpáta ilé ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ àná ọ̀rọ̀ ìgbé àtàkùdù náà máa tẹ́lẹ̀ àdúrú sọ́jà àtúndẹ́gbẹ́ ìtẹ́gbẹ́ fún ara yín iná ẹ̀lẹ́nu wá ń sìn lẹ́yìn ọlọ́run ọ̀rọ̀ ọlọ́ta fún ọlọ́dọ́dá yín ọwọ́ ọdún jákọ́tà yín ìpínlẹ̀ tọkọjọ́ tó lẹ́nu wà máa tà á máa ń lù ọ̀nà náà rẹ̀ ele túmọ̀ sí pé nínú láàbì máa àmì àmì péyàn ti nǹkan ní lẹ́yìn ọlọ́run iná ẹ̀kọ́ gbẹ́ ilé fọ́mọ́sì àbí ńlá gbẹ́ ilé bàbá ń tọ́ lórí. àwọn obìnrin dúró àwọn obìnrin dúró tí a bá ní ìmáànì òdodo ìmáànì wọn wá lè wà ní dára wọ́n yóò fi àwọn ìṣẹ́ lè fi ọmọ wọn bá ní wọn ti ká wọn gbẹ bọ́ọ̀lù nígbà tí èso lòwó gbẹ ìgbẹ́ tí ó gbìyànjú gbòógì lọ́nà ọ̀fẹ́ káà tó ọba ti lè yọ wọn náà ti dẹ̀lẹ́ mọ́nu tẹ́gbù bá ti ń dojú wọn náà níbi àwọn àbí àdìgbò ti ń dojú mẹ́fà yìí wọn náà ti dára wọn ni ó ti dẹ̀lẹ́ mọ́nu yẹn abẹ́yìn kátà sí yẹn ní wọn bá tún tuntun nípa àti inú rẹ̀ ti dùn sí ẹbọ yẹ kí inú rẹ̀ ó dùn sí orí ẹbọ ni. Ẹnjẹ kí sọ Ibrahim bákan náà nínú sọ àmọ́dé Ibrahim alẹ́sọ̀ ọ̀tọ̀ sáà bákan náà nínú sọ́ọ̀tì àmìyá. Àyà fifty one to fifty four. Ọlọ́ọ̀bá sọ pé wà lápàdé àtàyínà ìdọ́rọ̀ yìí mà wọ́n dàrú ní mọ́bìlì. Wọ́n kò nà bìrì àdìmí. Ọlọ́ọ̀ni ìmọ̀nà látọ̀dọ̀ ọ̀nà àtìkú ibùrọ̀ ìwò tẹ́lẹ̀ síwájú gbogbo máa wá bá àwọn èèyàn rẹ̀ jìnnà wá kò náà bìrì àdìrì àwọn jẹ́ tó nímọ̀ sí nípa ibùrọ̀ ìwà àdìsọ́lá sọ́kọ́lá àníwọ̀n sí sọ́lọ́dà fún àwọn ẹ̀rọ ṣubú ọ̀rọ̀ ṣubú ṣubú ọ̀bá ti fi fún ọ̀yà sọ́lọ́ látọ̀dọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀bá ti fi fún ìjìnà kódà yọ olùmọ̀ ló ń bẹ lọ́dọ̀ ọ̀rọ̀ yẹ lọ́kọ́ fà wọn àkókò àkókò bẹ̀. ètò kan làdí àti wàkà omi yìí máa ha bí sàmá ìlú lẹ́bi àrùn lára àti òòrùn. ẹ̀yìn bá ti bọ́ ìlú sọ fún bàbá rẹ̀ bàbá nù ọlọ́pàá nù wa bàbá náà máa ti lọ ìyá máa wọ̀ bẹ́ẹ̀ o ọlọ́pàá kọ́kọ́ nù lọ gbó wa o nígbà tí ìbúrọ̀ ìlú fún bàbá ẹ̀ wàkà omi yìí àtàwọn èèyàn rẹ̀ onímọ̀ àádì kàmáàdì ewu làwọn eré tẹ́gbẹ́ kalẹ̀ alẹ́ sí àgùnlá àtìkù ẹ̀ wà rí ti káàmù sí àti lọ́dọ̀ ìkèrè wà lẹ̀ máa wá dúró ẹ̀ wà sáfùkù lọ́rọ̀ báwọn ìgbésẹ̀ lè ní báwọn ìgbésẹ̀ láti àwọn ọ̀rọ̀ òṣèlú wọ́n ju bàbá ju bàbá ju bàbá wọ́n kó so ní wọ́n bá dé nígbà tó ń bọ̀ ń bọ̀ wá fẹ́ ti yàwó fọ́mọ yọ̀ọ̀kọ̀ أفعلم قل لا يعلم الغيب من في السماوات والأرض إلا الله وسيني كتطمع إمام قبات الله أفعلم أتطمع كل ما قبات تبون نسي أن يبقى يجبه ìwọ́n àti ìgbà bí ó sì gbogbo lọ́wọ́ rẹ̀ àbí ọ̀rọ̀ kọ́ ṣàjú àti tọ́ bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ìṣẹ̀lá àtàrí ìṣẹ̀lá ń kọ́ wa ní kó ọ̀rọ̀ náà ti rà ní ṣàjú àtọ̀ náà bá wà pé ìṣẹ́jú ìgbòho kó ṣe rọrùn tó wá jẹ́ pé kò ní lóore yọ gbàgbé aburú lọ́jọ́ iwájú àti pẹ̀ alámọ̀rí ẹ̀dín ni kẹ́rì mi kò bẹ́ẹ̀ gbóná jùlọ sí mi nítorí ọlọ́run ló wà ní wàlúwà nígbà ọlọ́run ti gbàdúrà rẹ̀ tó wá jẹ́ pé yọ gbàgbé dáadáa yóò ṣe é ṣe tó wá jẹ́ pé kò ní gbàgbé dáadáa yọ gbàgbé fún ọláyé àti lálẹ́ kìámà kò ní mọ̀ gbàdúrà lọ́lọ́run lọ́lọ́ àwọn àjẹwò lọ àwọn àlọba lọkọ àjẹwò lọ ìlú wọn wọn yìí kan ọba nsọra rẹ jẹ ẹ o o o ti sẹmi lẹ́yìn Ọlọ́run náà nìyẹn. anabi ibrahim alayhi salatu wa salam ó ní kí ló dé tẹ ẹkọ máa dúró lọ́dún òsàlẹ bí wọn bá lọ rìn àjọ wọn kọ lọ́dún òsàlẹ ní gbèsè pé ìyàgbé tí ọjà ọ tẹsí tí kò ní ká dúró lọ ọ̀sàlẹ rẹ jẹ ẹ̀dùn kàdé ọ̀run kódà kò ń kọ́ wá bá wọn ìgbà tí kò yọ yọ mọ̀tòtò ọgbà yọ àtọ̀kù yìí kan dà ló kọ̀ kọlu wàjájínà àbá àná làá àbìbí àwọn èèyàn rẹ̀ wọ́n wá sọ wípé àwọn bá àwọn bàbá àwọn tí wọ́n ti ń pè ọ̀gá ìtẹ́lẹ̀ ìgbìmọ̀ dáwọ̀ aláàbẹ̀ náà lọ táwọn kan ti ṣe tí wọ́n ti kú bí wọ́n ti lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wá dé fún mi náà lọ́wọ́ màdé tàbá wàjájínà àbá àná bá a ti bá àwọn bàbá wa yìí nínú tí ń da ní ti da láàmú ìsìláàmù nínú nínú káàró òjìlé náà lè ṣe kó dàbí mọ́lẹ̀ ọ̀yà òkè ọ̀yà ìgbẹ̀dẹ̀lẹ̀ nínú tí ń da ìsìláàmù ìsìláàmù ìsìláàmù ìsìláàmù ìdàgbà mọ́ńdà àwọn máa wọ̀ ní náà ní gbogbo àwọn àbá ńlá lábá yìí ti ń fún tèmi ẹ̀yìn táwọn lágbájá kúlé lórí bọ̀ wá kúlé lórí ọmọ tọ́lọ́ ìtọ́ba jẹ́ òdodo ìníbọ̀ tẹ̀lé ìtọ́ba ti mọ̀ sí ọ nínú kíra ọlọ́run àti fún àlejò ọlọ́lá rẹ̀ ìwọ ló ṣe wàhálà láti mọ òdodo yẹn má gbọ́lẹ́ mẹ́rin náà lọ́ba gbọ́lẹ́ mẹ́rin tó wẹ́lú mi tó ní mímọ́ síbẹ̀rù ọkọ̀ ìṣẹ̀lá ní ìbẹ̀rù ọlọ́run lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá lè lọ́la tó yẹ àníyàn dáadáa fún mi láti wájú òdodo yọ sọ sọ́nà lọ́kọ̀ tọ́tọ̀ àwọn káàkiri nínú ẹ̀yẹ o gbogbo wọn gbèrò lọ́jọ́ kọ́ọ́dà kọ́ọ́dà kọ́ọ̀lù wàjáde náà àbá àdáńdá àbíbí ẹ̀wọ́n ní bá wọn ti bá wọn bàbá wọn kí wọ́n ti ṣàyè yìí láti jọ yìí ẹ̀yin àti àwọn bàbá yín ṣáájú ajẹ́pẹ́ ẹ̀wà fún alùpùpù náà ẹ̀ẹ́dẹ́ nígbà tí wọ́n bá wà ní àti ìjọ àtúntò gbogbo kù bẹ́ẹ̀ kọ́mọ́ lọ bẹ̀ sí ẹ̀. nínú tí èèyàn fi máa fi pé èèyàn ti kàmí lẹ́yìn ọlọ́run òun náà ní kíkí ló kọ́mọ́ ṣe òòfà àbí ìrè àbí ẹni ìtẹ̀tẹ̀tẹ̀ bá gbé kalẹ̀ lẹ́yìn ọlọ́run àdìsọ́lá. bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ òun náà ní àtijọ́ olùgbé ìlà kókè wà á mọ̀ ọ́ wà lórí mẹ́rẹ̀ fún kàmí ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀ẹ́dí ọ̀bá mọ̀ ẹ̀ẹ́dí ọ̀rọ̀ ọmọ ìdúgbò lọ́dọ̀ rẹ̀ àwọn yẹn ti kéde sọ́dọ̀ gidigidi sámúsámú tí wọ́n máa borí kalẹ̀ fún kàmí lẹ́yìn ọ̀rọ̀ dédé ẹ̀ẹ́dí ọ̀rọ̀ máa borí kalẹ̀ fún tí òbí sùn ọlọ́run sáà wà. nínú ẹ̀ sáà fi máa gbé ìṣe ìṣe kàmí lẹ́yìn ọlọ́run òun náà ni ká máa di àpọ́nlé àbí àfọ̀mọ́ fún sàárè àtàwọn tí bẹ́ẹ̀ nínú sàárè ká máa bọ̀wọ̀ ọ̀tọ̀ fún sàárè àtàwọn tí bẹ́ẹ̀ nínú sàárè táwa máa kó pé òkú tí bẹ́ẹ̀ nínú sàárè tó wá sàròyìn fún wa nílé ayé àbí ká máa mú ọ ní alága àta lọ́dọ̀ ọlọ́run ẹ̀ tó dùn ún ọ̀fẹ́ ìdí alága àta lọ́dọ̀ ọlọ́run àdìgbọ́lá àbí ká máa ká máa ti ra sàárì ìrẹ́gẹ́dẹ́ àbí ká máa kọ́lé ara òkò lé lórí àwọn èèyàn míì bẹ́ẹ̀ pé odidi odidi yàrá ní ẹ̀yìn ìmọ̀sáàrí kí wọ́n ní wà lílù mi nínú ẹ̀yìn tó wà mọ́tò náà wà ilé adébó bẹ́ẹ̀ bá lẹ fẹ́ lọ bẹ́ẹ̀ bá lẹ fẹ́ lọ rí ẹ ẹ kọ̀ wọlé wọlé wọlé tẹ tó wà kù tẹ kan sàárì ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ọ̀dà ilé ilé ìdìtẹ̀fọ́ fọ́lọ́ ọ̀rọ̀ àdìgbẹ́ àwọn èèyàn kan ààyè ìjọ tí wọ́n tí wọ́n máa jọ sí bí wọn wọ́n mọ̀ pẹ̀lú sàárè ni wọ́n wà máa yí wo sàárè o tí wọ́n máa tó gbádà bẹ́ẹ̀. ààyè sàárè yóò wá di ààyè tó yẹ pé ààyè ìbádà ni wọ́n sọ di ààyè tí wọ́n ti lọ máa tàdúrà tí wọ́n bá fẹ́ àdúrà lọ́gbà ìdúnlé adigun ọ̀sán rẹ̀ jẹ́ wà fún ọ̀là rọ́bì òkú ní asẹ́jì

ayé mọ̀dínà mọ́sálásí àlẹ́bọ̀ sọ́lọ́lá àlùsọ́lá àwọn àyíká bẹ́ẹ̀ tí yẹn kí ẹ máa yẹn rántí làtó ní ládá sọ́kọ̀ nígbà tí ìsìláàmù tó mú wá ni kì í wá ti pé tí ìsìláàmù mú wá láwọn àwọn àdúgbò àmì gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ńgbà máa lọ mọ́kà gbogbo òkúta wọn máa fọwọ́ ra gbogbo òkúta ní wọn sáà ti rí bẹ́ẹ̀ wọ́n sáà máa fọwọ́ ra yìí kájáró lè aṣọ́wádò iná lọ́jọ́ ti fọwọ́ ra ó sì ní sáà tá a fọwọ́ ra láwọn àbábọ̀ ìgbà wọn nígbà tó débẹ̀ ìjọ kan ó ní wọ òkúta inú òkúta dúdú yìí láàtà tó kúrò wọn láàtà ń bà ó ní ìnira kan tó lè fi kàn mí ò sí ní ó sì ní àbáyé kan tó lè fi fún mi. fàlàwùnà ànìyàn ìtò rọ̀sùlá láì sọ̀lọ́lá àìsọ̀lám yóò kọ̀ bíló máa kọ̀ bá jù tí ìbá yẹ fún orí táwọn ìjọ sọ́lá nǹkan fẹ́nu ọlá èmi ìbájú fẹ́nu fún ọlá ń tèmi èmi ó mọ́rù ìbájú fẹ́nu ọlá ṣùgbọ́n bẹ̀rẹ̀ bá ní ìjọ sọ́lá tó lórí ìdílé lọ ọ ọlá lèmi náà fẹ́nu fún ọlá tí ì bá ti bẹ́ẹ̀ àbájídé jẹ ẹ̀tọ́ adéyíké ẹ̀sìn ọlọ́run la fẹ́ ṣe ìyẹn ò jẹ́ àmì ẹ̀sìn ọlọ́run tó gbé kalẹ̀ fún wa ni ìlú ìgbà tá a dúró ká fojú sí kàràbà náà kò síbi náà lè kọjú sí ṣùgbọ́n ọlọ́run bá sọ pé wọn náà ètò máa òun tó kọ́wà lùkọ́ òǹdó àkókò ìṣẹ̀tọ́ra gbọ́ bí ó ń tẹ́ báwa lágbàáyé ibi agbègbè tí kàràbà bá wà náà ń jẹ́ máa bó tó bá jọ ajẹ́ ilé násìlà tí wọ́n fọ ẹ̀yìnlẹ́ ọkọ̀ sí kíbla láti fi yàn ìfẹ́ ìfẹ́ mú ìlọ́fẹ́ tó ní etí násìlà ìjọsìn ìjọsìn ṣe ìfọ́n tí ọ̀bọ̀ kẹ́kẹ́ akẹ́kọ̀ọ́bọ̀ sí iná nù bó bá jẹ́ mùsùlùmí tẹwa ní kọ́ ilé násìlà tó fi mọ̀tò kíbla wọn tí mo bá jẹ́ mọ̀ ilé ọkọ̀ ìdìbìlà ilé ilé ìkà ó ti mọ̀ pé àmì ìṣírí ṣùgbọ́n bá lòun fi ṣe ìdí àgànà àbúrò irọ́ lọ́n pa ẹ̀ẹ́dùn tí ń sin lọ́n ló tó sùn nǹkan ní ìlẹ́yìn ọlọ́run tó tó sùn ṣe ìfọ́. bẹ́ẹ̀ náà sì ni wọ́n máa ń nígbàgbọ́ wípé àwọn òkú yìí lọ́wọ́ àti sàárè wọ́n jẹ́ bí ó lo ìgbẹ̀fún wọn wájú ọlọ́run fún búrádìjẹ náà wọ̀ àwọn àwọn èèyàn mi láwọn àwọn oṣù máa ń ṣe wàá fún ìjà ẹni ní ó kú àwọn ìjà náà ọ̀tá rẹ ẹ̀tọ́ ọ̀kan tọ́lọ́run fi pẹ̀lú ẹ̀ ní ìlú ìlú ìpẹ̀lú ẹ̀ láyé ìyá bẹ́ẹ̀ náà sì ni àwọn bùkátà wọn tí a bá ní wọ́n bá kú lọ bá wọn wọ́n bá kú lọ bá wọn àwọn èèyàn mímọ́ sàtẹ̀kọ́ àbúrò ìjà lọ́pọ̀ lọ́pọ̀ wọlé àdúgbò wọn wọn wọn wọn wọn kó wọn <laughs> الله الله في في سورة الأحقاب آية كريمة ما تدعون من من من أروني ماذا خلقوا الأرض السماوات أكتبوا بكتاب قبل هذا او اثاره من علم إن كنتم صادقين ọlọ́run ní kúrú sọ fún wa àwọn káàkiri yẹn ara yẹn tó máa tẹ̀lé kúrú náà ní kúrú ní ńlá ẹ̀sọ́ fún mi náà nípa àwọn nǹkan ní ìfẹ́ ìfẹ́ lẹ́ni ọlọ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ọlọ́ ti báyìí fún mi ẹ wàá wọn fi àwọn nǹkan yẹn kí wọ́n ti nǹkan kí ti báyìí fún mi ẹ máa tó ìta ọmọ mọ́ríyámà ìgbé kó ti nǹkan báyìí fún mi ọlọ́run sọ pé ẹ fún mi rò náà àwọn omi máa dà á lákùú ẹjẹ ẹfi hàn mí náà èwo ni ẹ dá nínú gbogbo ti bẹ́lẹ̀ kẹ́ẹ̀fẹ́ pé àwọn ni ẹ jẹ́ ẹlẹ́dàá fún ẹ mọ̀ fẹ́ bá jẹ́ ẹlẹ́dàá lọ́lẹ́sọ̀ fún ẹ̀mọ́ sí i. kámúláwù ṣíríkù ìsàmọ́wá àbí ẹjẹ fúnfún ọlọ́sọ̀rọ̀ nípa dídákọ́dákọ́ náà fi kéde ẹjẹ mọ̀ òkú ní ibi kìtà bìí ní sọ́tẹ́lẹ̀ àgà tọ́ba ti ń pín kíra kan bẹ síwájú kúránù yìí tọ́tọ́ pípẹ́ ẹ máa fún wọn lẹ́yìn ọlọ́run ẹ̀mú wá àwọn àtà àrọ̀ sí àbí orí pa kàmí ní ẹni tó jẹ́ ìmọ̀ tá a máa fi ìmọ̀ tó dájú rè nǹkan tó ń sọ̀rọ̀ ti fi yé tó bá jẹ́ pé olódodo ní pẹ̀lú tẹ́tẹ̀ ìkíni ọlọ́ni wa wọ́n ní abọ́lùdù mi máa ń yẹ dúró ní dúró ní láàyè máa ń láàyè tẹ̀lé ìlànà ìlànà ìlànà ìyá máa wà wọ́n á ọlọ́run ní káyọ̀ fi sí náà tọ́sọ nù tọ́wọ́ ẹ̀fẹ́ lọ kọ́dà ẹ̀fẹ́ bí wọ́n máa ń jẹ́ pé omi ìlú mi láàyè máa ń la ẹsẹ̀ lọ. ẹ ti ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́ tọ́jọ́ pé nǹkan yẹn kò ní ìdádóhùn láéláé ilé ayọ̀ rẹ̀ ti yá wọn ti ìjọ àti ilé ìlẹ̀rùn ìdádóhùn kò ní jẹ́ pé rẹ̀ àwọn nǹkan tí ó ń tẹ̀lé yín ọlọ́run yìí ọjọ́ ọjọ́ ọjọ́ òkà ni ọjọ́ ìnàbí ọlọ́run ni ọjọ́ màláyíká ni ọjọ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ ni abẹ́ni ìsúnmí náà tún náà lọ tó á ń do fáwọn èèyàn ní wọn. wà ìdá ìṣúra káàánú làwọn àdáa nígbà tí bá kó àwọn káwọn nǹkan àwọn nǹkan yóò bá jọ ta wọn ìgbò ọmọ ìpìlẹ̀ ń tó wà sí táwọn yín sẹ́ awọ ọ̀sán fún yín bá àjọ lọ́wọ́ a máa fẹ́ ń gbé àjọ ẹ̀bá ara yín dàgbọ́n wàká àwọn ìgbé ìgbà àdàbí ìgbà ìgbì àwọn tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run yẹn àwọn bóòtù wọn ta kò tó rárá ìgbẹ́ ẹnu ara yín lẹ́sẹ̀ yìí ìgbésàwọ̀ ẹ̀sìn ìgbẹ́ ẹnu ara yín ètò ara yín ètò ìlọ́nà lẹ́sẹ̀ yìí àwọn fẹ́lẹ̀ ìdáwọ̀ orí ìlàpá fẹ́ǹsì àwọn kankan tó ti dọ̀rọ̀ nínú eléyìí náà ni kí ni ìdojúkọ sáré tọ́mọ tó wù sọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ẹ̀ kódà tí mẹ́tàárí àlùmẹ́yìn wà lọ́mọdé ìṣọ̀kan wà ó. èyí ọgbọ́dọ̀ bí màdínà tó nílẹ̀ àlùmẹ́yìn ló ti kó omi ìṣòro ayé ìwà bá ọgbọ́ba bí i àrẹ̀ ń bọ̀ bí dòdò náà yọ lọ fún wẹ́wẹ́ kí é ṣe mùsùlùmí àbí kó ní káàbà o ti wá bọ báyìí owó ńlá mọ náà o láti nàìjíríà gbó sọ̀rọ̀ mi ọ̀gbọ́dọ̀ mọ́sàn lọ́dún yìí o aa o kúkú kébè yìí ọ̀dọ̀ ọ̀sìn ọlọ́run fẹ́ mi ni wàá àwọn ààyè téèyàn ti máa ń lọ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá tó mọ̀ ṣááyè àwọn ààyè ìjọsìn fún ọlọ́ọ̀bá àlejò ọlá. ọlọ́ọ̀bá àlejò ọlá sọ wa nínú sọ́ọ́tì ìsra àyà six àti fifty seven ọlọ́ni kòdèjì olùlẹ́bí ìrìnàzà àmùkún mi ń dùn nìyí fàlà ayàmùlẹ́kù náà láìpẹ́ àdúrà àmùkún wàlà àdàwìlà àwọn fẹ́ǹsì lẹ́yìn ọlọ́run ọjà nàbí ọlọ́run ọjà mọ̀láìkà ni ọjà jìnnì ọjà ọ̀pọ̀ ni àwọn nǹkan mìíràn fẹ́ǹsì lẹ́yìn ọlọ́run fọlá àjẹmìlú lẹ́ka ìfàgbọ́ ìwé àǹkùn kò lè mú ìnira kankan fún òfin tí wọ́n kalẹ̀ wàlà àtàkùnrin ìlà kódà àwọn oníṣẹ́ tó ní ọlọ́bẹ̀ ní ìlú kó lọ́dọ̀ ìṣòwò lágbára ẹ̀ kùlá ìtàlẹ́bí ìrìnàjẹ̀dẹ̀rù يبتغون إلى ربهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه إن عذاب ربك كان محظورا قالوا أولئك الذين يجبون أو انتقموا الجنس لن يرضون يبتغون إلى ربهم الوسيلة أو انتقموا فرعون àti ìdíbádé wọ́n máa wá àkàtọ̀ tí wọ́n mú lọ ọ̀dọ̀ ọlọ́run táwọn ojú lórí ọlọ́run ayé òun àtọ̀rọ̀ tó ta ní òun ló fún àwọn ọlọ́run bá jù ní gbogbo àwọn àkàtọ̀ yìí wáyé ìlú nara mọ́tàwó àwọn gánà ọmọ ṣàgbé ilé pé ọ̀nà oṣù tààbà àwọn ní lọ́jọ́ ọ̀tún wọn wáyé fàáfù ní àdáàbà ó sì máa bẹ̀rù ya ọlọ́run iná àdáàbà ọ̀fíìgà táàdà máa wúrọ̀ àjà ọlọ́run tó ní kọjú rẹ̀ nínú tí mo gbọ́dọ̀ bọ̀ wá àwọn ọmọ tọ́lọ́ bá mi mọ́tò ya rẹ̀ bọ́ wá ọ̀ láti tóbi rẹ̀ wọ́n láàánú rẹ̀ wọ̀ ọlọ́run tó sọ fún wa ní ayé àtẹ́ǹtì àti twenty one ọlọ́run tó wà lẹ̀ ní ìnáyẹ̀dẹ́ kúrònà ní ìlú nílá láyé kálukú lọ́sẹ̀ àmúwà fún ìyókòlá fún àmúwà tó ń fẹ́ ìwò àyà ìwà máa yẹ kúrònà ayé àlàyé àjẹmọ́ ọlọ́run wà lẹ̀ ní ìnáyẹ̀dẹ́ kúrònà ní ìlú nílá gbogbo táwọn èèyàn ń pè lẹ́yìn ọlọ́run fẹ́ gbogbo àjọ àkọ́ láàyè àtòlùkù nínú ṣe àtòlùkù jáde ní ẹ̀ka. ìgbà míì ní ọ̀rọ̀ àwọn ọmọ ìta lẹ́nu ní láàyè àtòlùkù náà kò bá bá ẹ̀ ẹ̀ẹ́sì lásán àwọn ẹ̀ àwọn èèyàn lè péjọ fún ọdún gbá ẹ̀jẹ̀ àti ọ̀gbìn bó ti ṣe ẹyọ kan ní ojú ìṣẹ̀lẹ̀ láyé káwọn ní ìṣẹ̀dá gbogbo àwọn òṣàtẹ́ǹtì ẹ̀yìn ọlọ́run wọn ò ní pa wọ́pọ̀ fún ọdún pé ẹ̀jẹ̀ ìjẹ̀ káwọn ọ̀dá káwọn ọ̀dá ẹ̀jẹ̀ ètò ìgbè lọ ètò ìlọ mọ́ lọ. ẹ̀fọn ọgbọ́dọ̀ kò ní ẹ̀sìn kó sì yàn mú olùwọ́ kan mú kan ọlọ́ọ̀nì bẹ́ẹ̀ ni kó lè yàn bá ọmọ kò kọ́ ọmọ kò bọ̀ sí ọmọ kò kọ́ kò já sí lọ́bẹ̀ olùwọ́ kan kan kan yọ bẹ̀ fún sẹ́yìn wà láti lọ́lọ́ gbogbo àwọn ọmọ yẹn àwọn tó lẹ́ni ibi iwájú agbára ọlọ́ọ̀bà àlejò ọlá ọlọ́ni wa lẹ́bí iná ẹ̀bí ọ̀nà mi dúró láàyè àtúntò náà ṣe rí àwọn ilé dábì ní kankan wà fún mi yòókù là fún mi. àlẹ́ àlékù àwọn abẹ́rẹ́ ìdání gbogbo àwọn òṣìṣẹ́ mi ọlọ́run bá yìí lọ́la lọ́dá wọn amúwá fún ẹ̀ka wọn ní òṣù ni wọ́n gbèrò àyà fún ìsàbẹ̀ rárá wọ́n máa yẹ kí owó náà àyà àti àdúgbò. kò sí kankan ní ọmọ tó máa jẹ tọ́lọ́ tọba gbọ́ ẹgbẹ́ gbogbo wà lóra ẹ̀kú. nínú tẹ́ẹ̀dù máa ní ìtẹ̀bọ̀tọ́lọ̀ òun náà ní kọjá ike ẹni tó ń pera rẹ̀ mùsùlùmí kọ́wá lọ wọnú ilé ìjọsìn kí èsì ilé ìjọsìn ìsìláàmù kọ́wá ní ọdún ìjọsìn ń bẹ̀ báwọn gẹ́gẹ́ náà ti ń ṣèjọsìn àti gbogbo àwọn gbólóhùn tí a máa ń jẹ́ fún ọgbọ́n ọlọ́ọ̀bà gbogbo ẹ̀ yóò tọ́ba ti rú ẹ̀ ìyá kàdá àbùdù wọn ní tẹ̀léńgà ìyá kàdá àbùdù wọn ní ẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlọ́ọ̀tọ̀ wọn ní kúrọ̀án ní kúrọ̀tù tọ́ba àyà àdìwọ̀ ìwé ìtàkàdó àtàbàrọ̀hún wàrúbánahún àrùbáhá nínú níláàlì wàlímà sí ìdáhùn Maryam wàmà ọmọrú ìláàlì yàgùdù ìlà àwọn àtìdá láìláà ìlà àwọn subhanahu amma yushrikun ọlọ́ni àwọn tá a fún kíra ṣáájú ní wọ́n pa àwọn ìgbéra àwọn ní oníkíra oníwè mímọ́ àwọn yẹn ọlọ́ọ̀bá fẹ́ bí ìdákàdú àtàrà òun àwọn àfa àti ìbẹ́nu wọn tí ń yọ̀ yọ̀ wọ́n ló ń bá àtàwọn tó ń sọ̀jọ̀ wọn ni wọ́n máa pẹ́ ní olóyè ọ̀sìn wọ́n ta fúnpa bẹ̀rù fáàdì ní wọn ọlọ́ba tó kù ìsákàbó àrùbá bá ìrìnlẹ̀ la wọ́n sọ àwọn yẹn di orúkọ adúlù lẹ́yìn ọlọ́ àdí ìbúnú hátì ńgbọ̀ ńgbọ̀ ọ̀gbọ́ àyà yìí ó ní òjú sí ọlọ́run ó ní àwọn ọ̀tọ́ wọn di àwọn ọ̀tọ́ wọn di nǹkan tó lẹ́yìn ọlọ́run àwọn èdè bá wọn sì wọ́n lẹ́yìn ọlọ́run àdáyé sọ̀rọ̀ lọ́wọ́ àjọ sábà gbà á tí wọ́n máa fani láti káfíńsì tàbí tọ́lọ́ tí kíkọ̀ fún ìdúróṣe kò tàbí ọlọ́run àwọn olùmọ̀ tẹ̀lé ẹ̀ wọ́n ti wọ́n tílé káyìí bá dàtù nígbà tẹ́ ti tẹ̀lé ìfẹ́ ẹnu wọn lórí àṣẹ tí àdúrà ti èyí tí wọn náà nù. ìbẹ́ náà ni gbogbo ẹ̀ ló tó bá ti wípé ní wọn bá ti gbé wọn pé wí báyìí sọ báyìí kò ké jókòó máa fi jó máa fi jó sin ọlọ́run ní ọba kó sì jó ìjọba lóhùn sí lọ́run pẹ̀lú jó. nígbà bá ti lè gba gbogbo oyún oyún sí ìwọ̀n náà lẹ́yìn ọlọ́run kọjá pé kéèyàn pé jókòó kò sókè kó lulẹ̀ ní ọ̀wà àti ìjọsìn fọlọ́ kò sínú òun yẹn lè ìfẹ́ ẹnu ìfẹ́ fáwọn ó ti pè ní ìgbò ní ọdún ọ̀nà àwọn náà wá ìgbọ̀ ìgbọ̀ ara ẹ̀sìn wọ́n ti pé nígbà nígbà lọ́wọ́ ẹ̀yìn abọ́rù mi ọ̀gbẹ́lẹ̀ ọlọ́sọ̀gbọ̀ wà máa ákàrù náà sí wọ́n làwọn ará ta bí mo mi ní ákàrù méjì lábáwá ìtọ́kọ̀jù ìtọ́kọ̀jù mú àwọn ọ̀gbẹ́ bó ti mo ṣe ń bò ní ìbò òní òní máa ń bá òní ní ìbábò mi. Ìyá ń bá ti ń gbèrò tọ̀tọ̀ ní tí èsì kọ́lọ́ náà ní ọ̀dọ̀ tó ní òkú lórí yẹn. Kìí ṣe ń bá ń fẹ́ tọ́lọ́ ní ọ̀wà máa ti tọ́lọ́ lójú méjèèjì ní ọ̀wà lónìí lérò jù rárá o. Sọ̀gbọ́n máa ákítárò náàtì wọ́n là ń fara sàmì mí ní ìtọ́pọ̀ jù láàrin òní gbọ́lọ́ńtọ́ gbèjọ́sí òní gbọ́lọ́gbọ́ ìwọ̀n bá ìyẹn díẹ̀ iná ní ó kù jọ gbọ́lọ́ ọ̀bà àlejò ọ̀làgbọ́ nígbà bá ti wá di fóun kó òkè òun kó lẹ̀ ẹ̀ ọdún nínú ilé ìjọsìn wọn ìwọ náà ti dára wọn. lọ ní ìdákadó àbára wà lọ́gbà náà àgbà bá ń dúró ní láàyè wọn ni màá fi ìyá ọmọdé wọn rẹ̀ ẹ̀kọ́ ti sọ àwọn afáwọn àti àwọn apáàdì inú wọn ọmọ ọmọsọwọ́dì wíwá ní lẹ́yìn ọmọ ọmọdéná sí ìhàbùnà mariam ó dà ní sọ ọmọ mariam wọn kò náà ní ohun àbí lẹ́yìn ọmọ náà bá ní kó gbàdúrà wọn kó ti gbá kó sàwọn wọn sọ dọ́lọ́ náà nù ọlọ́mọ àyẹ̀wò àfọ̀nà òbí ìlú ẹ̀sìn ìgbàgbọ́ta àpamọ́ látẹ̀sí ìlà ìyá àbùkù ìlà àwọn ìdá ọlọ́mọba tuntun ní ọ̀gá ni ọlọ́run bá tó fún nìkan káyọ̀ wọ́n máa ń sùn láàláhà ọ̀fẹ́ nìkan bọ́lẹ̀ tó yẹ ìjọsìn sí ìlàrú àkọlọ́ nìkan tó fi há náà tó tó fún ọlọ́run mímọ́ ní fún ọlọ́run òròdì ní bẹ fún ọlọ́run ọlọ́run bá má àmà ìlú ayọ̀ gbogbo ní ọmọ ọmọ ọlọ́run bá ti bẹ̀rẹ̀ láti sí ìwọ̀nba ta ọkọ̀ yìí kọ́nà gbé fún wa ọ̀dà àti kòyọ́lá ẹ̀ka má ti ní ìfowópamọ́ta ìlọ́pàá ta ní pẹ́jẹ́ lónìí. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا واصرف عنا شر ما قضيت فانك تقضي بالحق ولا يقر عليك انه لا يزيد من ولا اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا وجلاء أحزاننا وذهاب همومنا وهمومنا اللهم علمنا مما جهلنا وذكرنا بما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تجعلنا علينا وانصرنا ولا تنصر علينا واشكر لنا ولا تشكر علينا واهدنا ويسر لنا وانصرنا على من علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك ركابين لك الراعين إليك مخرجين الأوائين المنزلين ربنا تقبل توبتنا وارضي حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهدم قلوبنا وسدد ألسنتنا واغفر تصاعد قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا إن نسينا أو ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر وارحمنا أنت مولانا وانصرنا على القوم الكافرين